ètò ẹ̀kọ́ bíbélì tí ó ń dé sí etí ìgbọ́ yín tí a ti pèsè sílẹ̀ láti ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM ìgbàjà ẹ bíbélì yín kí a sì jọ kíyèsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ẹ̀kọ́ yìí bá jẹ́ ìbùkún fún ọkàn yín a ó fẹ́ láti rí ìwé yín ẹ kọ ìwé sí olùdámọ̀ràn ilé ìgbọ́hùn sílẹ̀ ti ECWA SIM PMB 504 ìgbàjà Kwara State Nigeria kí ọlọ́run kí ó bùkún fún ọkàn yín àmín. kí gbogbo àwọn olùgbọ wa lórí ètò yìí pé ọlọ́run tí ó ní ọ̀rọ̀ rẹ̀ tó sì ní wá yóò kọ́ wa ju bí ènìyàn lọ ọ̀rọ̀ rẹ̀ ó sì nítumọ̀ ní etí ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ rédíò elwa e elwa tó kalẹ̀ sí ìlú ìgbàjà òun lẹ ti ń ètò tí a sì ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ náà ni a pè ní la bíbélì jà à ń tẹ̀síwájú nínú ìwé málákì tí a ti ń yẹ̀wò láti bí ọjọ́ mélòó kan wá ó sì gbàgbọ́ wípé a ó rí àánú ọlọ́run gbà ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run adẹ́dá aṣẹ̀dá àwa aṣíwájú yín lẹ́ẹ̀kan sí lónìí gẹ́gẹ́ bí ṣe wa láti wá gbọ́ ọ̀rọ̀ yín ɛbá wa sọ̀rọ̀ láti orí ìtẹ̀mọ́ wa ẹ̀bá wa sọ̀rọ̀ ẹ yí ayé wa padà ẹ yí orílẹ̀-èdè wa padà ẹ yí ìlú wa padà ẹ yí ìdílé wa padà ká lè láyọ̀ nínú ẹ̀yìn ọlọ́run Jésù olúwa wa àmín àkórí ọ̀rọ̀ wa lónìí o ní ọlọ́run pinnu ìràpadà fún àwọn ènìyàn rẹ̀ ọlọ́run pinnu ìràpadà fún àwọn ènìyàn rẹ̀ èyí la wò nínú ìwé Málákì orí kẹta ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ kejì ìwé Málákì orí kẹta ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ keje ní ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ ìkẹta rẹ̀ Ọlọ́run pinnu láti ní àwọn wòlíì mímọ́ tí ó kún ojú òṣùwọ̀n láti ṣe ìtọ́jú ilé Olúwa àti láti ṣe ìdarí àwọn ènìyàn rẹ̀ tí yóò lè máa gbé ọrẹ wá sí iwájú Olúwa àwọn wòlíì tí wọ́n mọ́ tí wọ́n lè máa gbé ọrẹ tí àwọn ènìyàn mú wá wá sí iwájú Olúwa lórúkọ àwọn ènìyàn tí a bá máa ṣe àtúnṣe nínú ilé olúwa lónìí a ní láti bẹ̀rẹ̀ lórí àwọn àlùfáà ọlọ́run bàbá ní pé ká ṣe àtúnṣe tó tọ́ àwọn tí ó tó wà níwájú pẹpẹ tí wọ́n darí àwọn ènìyàn ọlọ́run wọ́n gbúdọ̀ darí pẹ̀lú ìwà mímọ́ àtúnṣe yìí gbúdọ̀ bẹ̀rẹ̀ láti ara wọn wá àwa ènìyàn àwa òjíṣẹ́ ọlọ́run a ní láti wá wo ọkàn wa wò a ní láti wá sí àyẹ̀wò ara wa a ní láti wá ìjìnlẹ̀ ọkàn wa ǹjẹ́ ohun tí a ń ṣe ǹjẹ́ ó bá ìfẹ́ ọlọ́run mu níbẹ̀ ni àyípadà ó ti bẹ̀rẹ̀ sí ní wá ọlọ́run pinnu wípé níwọ̀n ìgbà tí ìwẹ̀nùmọ́ bá ti wà ọrẹ wa yóò jẹ́ ìtẹ́wọ́gbà bíi ti àtẹ̀yìnwá ìdí ìdájọ́ ọlọ́run òun la ṣe àkíyèsí ní ẹsẹ̀ ìkarùn-ún ìdí ìdájọ́ ọlọ́run èmi ó sì súnmọ́ yín fún ìdájọ́ èmi ó sì ṣe ẹlẹ́rìí yíya ara sí àwọn oṣó àti sí àwọn panṣágà àti sí àwọn abúra èké àti àwọn tí ó ní tí ó ní alágbàṣe lára nínú ọ̀yà rẹ̀ àti opó àti aláìní bàbá àti sí ẹni tí ó ń rẹ́ àlejò jẹ tí wọn kò sì bẹ̀rù mi ní olúwa àwọn ọmọ ogun wú. tí a bá wo ẹsẹ̀ ìkarùn yìí oríṣi ẹ̀ṣẹ̀ bíi mẹ́fà òun ni ọlọ́run fẹ́nubà níbẹ̀ tó ṣe pé òun ò nífẹ̀ẹ́ sí oríṣi ẹ̀ṣẹ̀ bíi mẹ́fà. ní ẹsẹ̀ ìkíní dé ìkẹta nínú ìwé málákì yìí orí kẹta òun ni a ti rí ìdájọ́ tí ó dojúkọ àwọn wòlíì. àwa fẹ́ lójú ní ẹsẹ̀ ìkarùn yìí tí ó wá ran gbogbo ènìyàn. ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ níbẹ̀ tí ọlọ́run kò nífẹ̀ẹ́ sí tó sì korò ojú sí òun ni ẹ̀ṣẹ̀ agbára òkùnkùn èmi ó súnmọ́ yín pẹ̀lú ìdájọ́ èmi ó sì ṣe ẹlẹ́rìí yíyara sí àwọn oṣó ẹgbẹ́ òkùnkùn oṣó àjẹ́ emèrè àti oríṣiríṣi àwọn àwọn àwọn ìwà àwọn àwọn àwọn agbára èyí tí a ti fi ipá wá káàkiri bóyá nítorí òkìkí bóyá nítorí owó bóyá nítorí orúkọ tá a fẹ́ ní àbí kí ni nǹkan tó fà á ọlọ́run ṣe lòdì sí nínú òfin tí Mósè gbé kalẹ̀ tí ọlọ́run kọ fún Mósè ọlọ́run kò fi àyè gbà wọ́n sì sọ fún wa níbẹ̀ pé ikú ni èrè rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe eléyìí tó bá kọ̀ tí kò bá jáwọ́ wọn ní ikú ni ìwé Léfítíkù orí ogún ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ìwé Éksódù orí kejìlélógún ẹsẹ̀ ìkejìdínlógún a rí nínú májẹ̀mú tuntun bákan náà nínú ìwé iṣẹ́ àwọn apostoli orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn àti orí kẹtàlá ẹsẹ̀ ìkẹfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹsẹ̀ wọ̀nyí pọ̀ síbẹ̀ àwọn ẹsẹ̀ wọ̀nyí wà níbẹ̀ àti kíkorò ojú tí ọlọ́run sì sí wọn ẹsẹ̀ kejì tí ọlọ́run kò nífẹ̀ẹ́ sí òun náà ní panṣágà ẹsẹ̀ panṣágà àbí àgbèrè ọlọ́run kò nífẹ̀ẹ́ sí nínú òfin Mósè tí a rí ọlọ́run kọ kókó kó fi àyè gbá ikú sì ní èrè rẹ̀ bákan náà ìwé Ẹ́kísódù orí ogún ẹsẹ̀ kẹrìnlá ìwé Léfítíkù orí ogún ẹsẹ̀ kẹwàá ìwé Deuteronomy orí kejìlélógún ẹsẹ̀ kejìlélógún tí a bá wo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí a ó rí ìhà tí Ọlọ́run kọ sí àwọn ẹsẹ̀ wọ̀nyí ẹ̀mú gbàgbé pé ohun àkọ́kọ́ agbára òkùnkùn bí oṣó bí àjẹ́ bí emìrì Ọlọ́run kò kò kò nífẹ̀ẹ́ sí i ó ènìyàn kí a ká ti ara wa bọ̀nù rẹ̀ ẹ̀mí mọ́ ọlọ́run ti tó fún wa láti sálàbò lórí wa ní ẹsẹ̀ ìkarùn yìí bákan náà a rí àwọn ẹsẹ̀ a rí ẹsẹ̀ ẹsẹ̀ ìkẹta ètí ọlọ́run kò nífẹ̀ẹ́ sí bí kí ènìyàn búra èké àwọn abúra èké ọlọ́run kò fi kò nífẹ̀ẹ́ sí báwọn kan yìí exodo orí ogún ẹsẹ̀ kẹrìndínlógún lefitiku orí kọkàndínlógún ẹsẹ̀ kọkànlá sí ìkẹyìn ìkejìlá ìwé májẹ̀mú ti láéláé tako oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí Défúrọ́mì orí kọkàndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún dé ẹsẹ̀ kọkàndínlógún ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ̀ karùn-ún Ọlọ́run òtítọ́ sí ojú àwọn ènìyàn rẹ̀ sí òtítọ́ kò fi ohunkóhun pamọ́ fún wọn kò sì pé kò pé ohun tí ò dára ní dídára fún àwọn ènìyàn rẹ̀ ó jẹ́ kó yé wa dájúdájú pé àwọn ohun wọ̀nyí kò dára òun ò sì nífẹ̀ẹ́ sí i ṣùgbọ́n lónìí even nínú ìjọ nínú ìjọ wa a máa ń rí àwọn tí ohun ìmúyangàn wọn òun ni àwọn agbára kágbára wọ̀nyí òun ni agbára òkùnkùn wọ̀nyí a ó rí alàgbà nínú ìjọ tí ó máa fògùn lérí tí ó máa fògùn sálẹ̀ nínú ìjọ àyàfi tóun bá ṣe lágbájá àyàfi tóun bá ṣe tàmẹ̀dò òun lẹ́yìn òfin mọ̀ wípé kíníkan kíníkan a ó máa lérí ogun nínú ilé olúwa ọlọ́run bọ̀ pẹ̀lú ìdájọ́ rẹ̀ nítorí pé inú rẹ̀ kò dùn sí àwọn ìwà tí à ń sùn nínú ìjọ lónìí àti sọ ìjọ ọlọ́run àti sọ di ibi ìpàdé òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn ẹgbọ́ o ẹgbọ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ ò bá gbọ́ ìkìlọ̀ <laughs> ìdájọ́ ọlọ́run bẹ ó ń bọ̀ lórí yín ohun ẹ̀kẹrin tí ọlọ́run ṣe lòdì sí nínú nínú ibi tí a ti kà fún wa lórí karùn-ún yìí òun náà ni pé àwọn tó ní alágbàsí lára nínú ọ̀yà rẹ̀ ẹ wo orílẹ̀-èdè nàìjíríà ọ̀tọ̀ ní gẹ́rígẹ́dì ọ̀tọ̀ làwọn tí ò tiẹ̀ rí kankan gbà tí wọ́n sì ń ṣiṣẹ́ tó bá ń ṣe ọ̀gá iléeṣẹ́ tó ò sanwó ṣẹ́ fáwọn tó ń bá ọ ṣiṣẹ́ aninilára ni ọ inú ọlọ́run ò sì dùn sí ọ ọlọ́run ó fi ìyà rẹ̀ dí ọ ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ̀ tó bá gbọ́ ọmọ ọ̀dọ̀ sílé tó ń fi àwọn ọmọ tirẹ̀ kẹ́ tiwọn tó o ṣe tó tọ́ sí wọn o ò fún wọn ní nǹkan tó yẹ tó tọ́ sí wọn ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ ọlọ́run ó ṣe ìdájọ́ rẹ ohun tó dájú ni nínú ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run ò fẹ́ kí a fìyà jẹ aláìṣẹ̀ kò fẹ́ ká fìyà jẹ àwọn tó ń ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń fi owó ọ̀yà dun àwọn òṣìṣẹ́ tẹ̀sí pé ayé ní ọmọlẹ́yìn Kristi àtẹ̀yìn tẹ́ ẹ̀ tí ẹ̀ gba tẹ́ ẹ̀ gba kristi ṣùgbọ́n tẹ́ ẹ mọ tó tọ́ tẹ́ ẹ kọ̀ tẹ́ ò ṣe é ọlọ́run kan ni ó ṣèdájọ́ gbogbo ayé o ò fẹ́ ká rántí wípé ègún ni nígbà tó bá fi ogún olóògùn náà fi kún tirẹ̀ tàbí ó fi ìyà jẹ ẹni tó ti ṣiṣẹ́ tó làgùn ẹ wá gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa ni wọ́n ti kó àwọn ọmọ tí wọ́n sá kúrò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti kó wọn lọ pamọ́ sókè òkun wọ́n fi àwọn ọmọ ọlọ́mọ ṣé wọn òkùnkùn àwọn náà òkùnkùn gbọ́n wọn ronú ayé ara wọn wọn ronú ara wọn wọ́n wá fi wọ́n ṣe tọ́ọ̀gì kiri ìlú wọ́n fi wọ́n ní àwọn ènìyàn aráàlú lára ẹ wá gbọ́ o àtẹni tá à ń lò tó gbà àtẹni tó ń lo ni ọlọ́run ó ṣèdájọ́ kálukú yín gbogbo ẹ̀yin tẹ́ ò jẹ́ kí àwọn aráàlú nísinmi ọlọ́run ó ṣe yín o ohun tó dá lójú nìyẹn láti inú ọ̀rọ̀ ọlọ́run wá ìwé lẹ́fítíkù orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹtàlá àti ìwé deuteronomy orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹrìnlá dé ẹsẹ̀ ìkẹẹ̀dógún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a ó rí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí ọlọ́run sọ nípa gbogbo àwọn tó bá níni lára àwa la lo orílẹ̀-èdè àwa la ń yíyà níbẹ̀ ohun ẹ̀karùn-ún tí ọlọ́run kò nífẹ̀ẹ́ sí tó sì máa ń fi ìyà rẹ̀ jẹ àwọn tó bá ń ṣe é tí ó ṣe ìdájọ́ lórí àwọn tó bá ń ṣe òun náà ni gbogbo àwọn tó ń ni àwọn opó lára àti àwọn ọmọ òrukàn ó ní àti opó àti aláìní baba ọlọ́run ò fẹ́ kí a fìyà jẹ wọ́n. kì í ṣe dídùn inú ọlọ́run láti rí omijé àwọn opó àti aláìní baba ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ó lóun ní ọkọ opó àti baba fún aláìní baba ìwọ ń kú ìwọ àǹtí ilé tẹ́gbọ́n yín àbábúrò yín kú tẹ́ ní àyàfi tẹ́ bá fọ ara òkú kẹ́ ẹ gbé fún ìyàwó rẹ̀ kó mú nítorí kó mọ̀ nípa ikú ọkọ rẹ̀ ǹjẹ́ tó bá serú ẹ̀yin tán bá serú ẹ̀ sí yín sẹ́ ẹ lè gbà ẹ ti gba gbogbo ogún tán o lọ́wọ́ ìyàwó ẹ ti léhun àtàwọn ọmọ rẹ̀ dà síta èyí tẹ́ ẹ̀ mọ̀ bí ẹni ẹlẹ́ni ṣe ṣe wàhálà tó ṣe rógùn rẹ̀ tùjọ ẹ wá yọ ṣẹ̀rẹ̀ nínú ilé tó ń dán ẹ wá ń wọkọ̀ tẹ́ ẹ̀ fowó rà ẹ wá náwó tẹ́ ẹ̀ làágùn fún ọlọ́run ní kí n kéde fún yín lónìí wípé ìdájọ́ ń bọ̀ lórí yín tẹ́ ẹ̀ bá dá ogún pọ́ padà fún àtòun àtàwọn ọmọ rẹ̀. ẹ̀yin tí ẹ ní ìdùnnú nínú kẹ́ máa fọmọ òrukàn sẹ́rú ẹ̀yin tí ẹ ní ìdùnnú nínú pé kẹ́ máa fi ìnira bá opó jà ọlọ́run yóò ṣe ìdájọ́ yín ọlọ́run yóò ṣe ìdájọ́ yín nítorí pé ọlọ́run yìí nìkan òun náà ni ó lè jà fún wọn èmi ò mọ o èmi ò mọ bí ẹ̀gbọ́n yín àtàbúrò yín ṣe jẹ́ sí yín èmi ò mọ tẹ̀ tó wà láàrin yín nígbà tó wà láyé ṣùgbọ́n nígbà tó ti kú tán ẹ yọ̀ǹda aya rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú ohun tí ọkọ rẹ̀ jẹ lógún kalẹ̀ dé ṣùgbọ́n tó bá rò pé wọ́n lè jẹ́ gbé adìyẹ ìlànà ni o ẹnìkan ẹ̀ jẹ́ gbé ọmọ ọlọ́run làwọn ènìyàn wọ̀nyí ọlọ́run ti kún rárá rẹ̀ sọ pé òun lòun ó ṣe bàbá fún àwọn ọmọ tí bàbá wọn kú wọ̀nyí òun sì lòun ó sọkọ fún àwọn tí ọkọ wọn kú ẹ̀yin tẹ́ àṣà nínú ìdílé yín wípé ẹ̀ ṣùpó ni o àfikẹ́ ẹ̀ ṣùpó ọlọ́run níjẹ́ padà lumọ́gùn ẹ jẹ̀yà iṣẹ́ ọwọ́ yín ìdájọ́ ń bọ̀ ọlọ́run fẹ́ kẹ́ ronúpìwàdà ó ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe ń jáde sí etí ìgbọ́ yín ọlọ́run fẹ́ kẹ́ ronúpìwàdà tẹ́ bá wá kọ̀ tẹ́ bá wá lẹ̀ ní ronúpìwàdà ẹ ti fa la ìjà láàrin ẹ̀yin àti ọlọ́run ni o ẹ ti fa ìlà ìjà láàrin ẹ̀yin àti ọlọ́run mo sì mọ̀ wípé dájúdájú ẹ ò lè ṣẹ́gun bẹ́yìn àti ọlọ́run bá wọ̀ ìyá ẹ jáwọ́ nínú àkàntì òyò ẹ jáwọ́ ìwé Jóòbù orí kejìlélógún ẹsẹ̀ ìkẹsàn orin Dáfídì wo ìkẹrìnléláàádọ́rùn ẹsẹ̀ ìkẹfà orin Dáfídì orin kejìdínláàádọ́rin ẹsẹ̀ ìkarùn òun ni ó ti ṣàlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa Ọlọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé kó ronúpìwàdà ìdí nìyí tó fi ń kéde ìrònúpìwàdà fún yín ìdí nìyí tó fi ń pinnu tó fi bá yín dá májẹ̀mú ìrònúpìwàdà ìpè tí a bá yí padà kúrò nínú gbogbo àìṣe wọ̀nyí òun ni olótìtọ́ tó lè gbà wá kúrò nínú gbogbo àwọn ìwà wọ̀nyí. ètò parí tó ṣe kẹfà rẹ̀ òun náà ni wípé ní ẹsẹ̀ karùn-ún níbẹ̀ ó ní àti ẹni tó ń rẹ́ àlejò jẹ àti ẹni tó ń rẹ́ àlejò jẹ tí wọ́n kò sì bẹ̀rù mi lé olúwa àwọn ọmọ ogun wí. Hmm, lórílẹ̀‐èdè wa lónìí àlejò ló fẹ́ kù tó ń rẹ́ wa jẹ àlejò ló fẹ́ kù tó ń rẹ́ wa jẹ àwọn àtọ̀húnrìnwá ló ń kógun jà wá lórílẹ̀‐èdè wa àwọn tí ò níran àwọn tá ò tilẹ̀ lè sọ pé ibi báyìí ni wọ́n ti wá àwọn lókùtà agbágbára lé lọ́wọ́ tí wọ́n ń darí wa nítorí pé àkùkọ wa ti fi ogbé orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ kí la wà wú ní ti yìí ọlọ́run sọ fún wa pé gbogbo ẹnikẹ́ni tó bá rẹ́ àlejò jẹ inú ọlọ́run ò dùn sí torí pé kì í sọmọ lu yín ó wá lu yín wá dáko tàbó wá lu yín wá ṣiṣẹ́ kò síbi tẹ́ ẹ̀ tí ìrójọ́ rẹ̀ dé kò síbi tẹ́ ẹ̀ tí ìnílára dé ẹ ti gbomijé lójú rẹ̀ bó bá dáko ẹ̀ já lólè bó bá ṣe wàhálà ẹ̀ ní jẹ́ ó yọ ó wà níbi iṣẹ́ torí pé ó ti stéètì mìíràn wá tàbí ó ti rúbò mìíràn wá ẹ̀ ní ó gbádùn ìrẹ́jẹ nìyí níwájú olúwa nítorí pé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ẹ jẹ́ kára tu àwọn àlejò láàrin yín ẹ má pọ́n wọn lójú ẹ má ní àlejò lára ohun tọ́lọ́run bá wa sọ nìyí nítorí pé àwọn ọmọ tiwa náà ṣàtìkò níbòmíràn ohun tí ènìyàn bá sì ń fẹ́ kọ́ ṣe sóhun òun náà ló yẹ kó sọ fẹ́ lòmíràn kò sí kò sẹ́ni tó fọ̀bẹ tó nù jẹ orí kò sàgbàlagbà tó ṣèwà ibi ní kékeré rí alóhùn ṣe bẹ́ẹ̀ ní kékeré èyí tó ń ṣe lọ́wọ́ rántí wípé ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ ọmọ ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ tó o bá fẹ́ jèrè tó o bá fẹ́ ìbùkún ọlọ́run yípadà kúrò nínú àṣedédé rẹ̀ bí ọba ti ń ní àlejò lára ọ ní ọlọ́run lára ni ọlọ́run ò sì ní gbà tọba ti ń ní àlejò lára ìyá rẹ lọ ọ ń gbẹ́ kòtò ikú di ara rẹ ni nítorí pé o ò lè bá ọlọ́run wọ ṣòkòtò kan. àwọn ènìyàn aláìgbàgbọ́ tí ọlọ́run olóòótọ́ ní orí kẹta yẹn ẹsẹ̀ ìkẹfà bí ẹsẹ̀ ìkeje ó ní nítorí èmi lé olúwa èmi kò yí padà nítorí náà lè a kò ènìyàn ẹ̀yin ọmọ Jákọ́bù ó ní òun ni ọlọ́run òun yí padà nítorí májàmú tó bá jákọ́bù dá torí ìyẹn ni àwọn ọmọ jákọ́bù ṣe parun láti ọjọ́ àwọn bàbá yín wálé ẹ̀yìn tilẹ̀ ti yapa kúrò ní ìlànà mi tí ẹ kò sì pa wọ́n mọ́ kí bàbá wọn tó kú ni wọ́n ti yapa kúrò lọ́nà ọlọ́run ṣùgbọ́n ọlọ́run olótìtọ́ tó máa ń pa májẹ̀mú mọ́ ó ń bá àwọn tí ò ní òtítọ́ àwọn aláìgbàgbọ́ lókù tó ń bá dàpọ̀ ṣùgbọ́n nítorí májẹ̀mú tí ó ti bá Jákọ́bù bàbá wọn dá ó ní òun ní ó jẹ́ káwọn ọmọ Ísírẹ́lì ti parun bí ó ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti parun kí ló dé tí orílẹ̀-èdè Nàìjíríà sì wà bó ṣe wà bó tilẹ̀ ṣe pé ogun ilé ìnira yìí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti gbìyànjú títí pé ká tilẹ̀ pín ṣùgbọ́n pínpín ò ṣe pín pínpín ò ṣe pín nítorí pé Ọlọ́run ní ohun àrà ó ní májẹ̀mú kan tẹ́mi gbàgbọ́ pé ó yàtọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà ó bá ṣe pé orílẹ̀-èdè mìíràn ni tí gbogbo wàhálà àtogun àti nira yìí pọ̀ bóyá ogun ọba ti bẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run dá wa ní àrà ọ̀tọ̀ ó sì ń fi àánú rẹ̀ ó sì ń fi bá wa gbé ẹ jẹ́ ká dìde ká gbàdúrà fún orílẹ̀-èdè wa ká bẹ ọlọ́run nítorí májẹ̀mú tó ní fún àwọn baba ńlá wa èmi ò mọ̀ o ṣùgbọ́n mo gbàgbọ́ wípé àṣírí kan bẹ níbẹ̀ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti ọlọ́run tí yóò jẹ́ kí orílẹ̀-èdè ti túká tí yóò jẹ́ kó ti dàrú ju bó ṣe wà yìí lọ àwa ènìyàn ọlọ́run tá ń bẹ nínú bẹ̀ ẹ mọ jẹ ẹ jẹ́ ká pa ti àbẹ̀tẹ́lẹ̀ tì ẹ jẹ́ ká pa ti ohun tá ó jẹ tì ẹ jẹ́ ká pa ti ìfẹ́kùfẹ́ ara tì ká súnmọ́ ọlọ́run kí àwọn àlùfáà lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ ká gbóhùn ẹ̀bẹ̀ wá sókè sí ọlọ́run kó tún orílẹ̀‐èdè nàìjíríà sí kó yọ àwọn aninilára kúrò láàrin wa kó fún wa ní àlàáfíà tó péye gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ló ti fẹ̀mí ara wọn tó ti fi rúbọ fún orílẹ̀‐èdè yìí yàtọ̀ sí àwọn tó ti kú ṣáájú àkókò yìí ó gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ àwọn tó ti kú yìí kò ní lọ lásán lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run tó bẹ ilẹ̀ egypte wò yóò bẹ orílẹ̀‐èdè nàìjíríà wò yóò sì gbàgbára kúrò lọ́wọ́ àwọn alágbára ọlọ́run kéde sí wa lónìí wípé ká ronú kíwàdà kúrò nínú gbogbo ìwà ibi ọwọ́ wa bí ó ṣe bẹ́ẹ̀ ìfìdájọ́ ń bọ̀ wá ọlọ́run agbẹ́yìn ga nítorí pé aláàánú nìyí ènìyàn rírì òní kú sípò ìkà ó gbàdúrà lórúkọ jésù olúwa tún orílẹ̀-èdè nàìjíríà sí ẹ sọ̀kalẹ̀ sáàrin wa ẹ bẹ̀ orílẹ̀-èdè yìí wò jésù olúwa wa. Mm -hmm. fẹ́ Jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀ kéde rẹ̀ fún gbogbo ẹ̀dá. sọ fún gbogbo ndé àtẹrù pé Jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀. borí àwọn ogun ọ̀run láti pa pa ògo wa. wọ́n mú ní rere ayọ̀ wá wíwé tún fẹ́ gbà ẹlẹ́ṣẹ̀. jẹ́ kí gbó àtọ̀dán gbọ́ Je náà jésù fẹ́ gbà ẹlẹ́ṣẹ̀. ìbú omi àtòjò gbọ́ wípé jésù fẹ́ gbà ẹlẹ́ṣẹ̀. orin àwọn ogun ọ̀run láti pa pa ògo wa. Wọ́n mú ìrere ayọ̀ wá wípé Jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀. Ìrere iná kan gbogbo ayé Jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀ ẹnifẹ́ àtàlà ìfẹ́ gbọ́ wípé Jésù fẹ́ fà ẹlẹ́ṣẹ̀. Borí àwọn ogun ọ̀run láti pàpà ògo wa. Wọ́n mú ní rere àjọ wa wípé Jésù fẹ́ fà ẹlẹ́ṣẹ̀. wọ́n ò ní ìrere yo ń jáde lọ jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀. nídìí pé ọba nọ́mbọ̀ pẹ̀lú agbára jésù fẹ́ gba ẹlẹ́ṣẹ̀. orin àwọn ogun ọ̀run láti pàpà ògo wa wọ́n mú ní rere ayọ̀ wá wí pé. Jésù fẹ́ gbà ẹlẹ́ṣẹ̀. Jésù fẹ́ gbà ẹlẹ́ṣẹ̀. Jésù fẹ́ gbà ẹlẹ́ṣẹ̀. Mo ń gbóhùn jesu Jésù wípé wá tẹ̀lé Mo rí pàṣẹ tó wà sọ́jọ́ mi mo ti tẹ̀lé. Ìpàṣẹ Jésù tó máa yé mi ládùn. Èmi yóò tẹ̀lé ìpàṣẹ rẹ̀ rí òtílẹ̀ jẹ́ nínú òtútù lórí òkè. Láti máa gò tuntun ń padà mò ṣe pẹ̀rẹ̀. Nípasẹ̀ Jésù tó máa yé mi láti. lè pàṣẹ rẹ èyí tó bá ń lọ. Bó tilẹ̀ jẹ́ láti máa wá sùn ní ilé rẹ̀ tàbí ní ibẹ̀ aláìní. máa yé mi ládùn. Èmi yóò tẹ̀lé pàṣẹ rẹ̀ bí tó bá ń lọ. Lọ́jọ́ kan mo dùpẹ́ àjò mi mo fi sìn Mo dèrè dé ti pàṣẹ náà pín sí mo ti láyọ̀. Ìpàṣẹ Jésù tó máa yé mi ládùn. Èmi yóò tẹ̀lé pàṣẹ rẹ̀ dé tó bá lọ. Ìpàṣẹ Jésù tó máa yé mi ládùn. èmi yóò tẹ̀lé wáṣẹ́ rẹ̀ tèrè tó bá lọ. ìpàṣẹ Jésù tó máa yé ládùn. èmi yóò tẹ̀lé wáṣẹ́ rẹ̀ tèrè tó bá lọ. ikọ̀ fún Jésù wa o àwa ni ikọ̀ bí Pọ́ọ̀lù ti wí nínú iṣẹ́ ìhìnrere gbogbo ká jáde lọ o láti tàn mọ́lẹ̀ tó kún fún ayé. àwa ni ikọ̀ fún Jésù wa o àwa ni ikọ̀ nínú ayé yìí níbi tágbára èso ìjọba bá jáde lọ o lórúkọ Jésù a ó sì borí. èmi nìkan náà ìwọ nìkan náà lórúkọ Jésù bá ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tẹ̀bí ń pa àtẹ́ni tó gbẹ̀ngbẹ̀ lórúkọ Jésù wọn ó sì gbàgbọ́. báyé mi Jésù kí lè jẹ ikọ̀ lórúkọ rẹ o ní gbogbo ayé kí lè jẹrìí à wàrà ẹ̀jẹ̀ rẹ tó fi ṣe tuntun fún gbogbo ayé. àwa ní ikọ̀ fún Jésù wa o àwa ní ikọ̀ ìpọ̀lù ti wí nínú iṣẹ́ ìhìnrere gbogbo ká jáde lọ o láti tàn mọ́lẹ̀ sókùnkùn ayé. bí Jésù bá ti bùkún fún yín ẹ má gbàgbé láti kọ̀wé ránṣẹ́ sí wa lórí ímeèlì wa elwastudio ìgbàjà at yahoo dot com elwa studio ìgbàjà at yahoo.com tàbí àpò ìfìwéránṣẹ́ elwa recording studio pmb five oh four ìgbàjà kwara state ẹ sì tún lè pè wá sórí ẹ̀rọ ìléwọ́ wa òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀rin Okan, àrún ẹ̀sán èje ọ̀kan èje àti èjì zero eight one four one five nine seven one seven two àbọ̀ ló tún dà kí jésù kristi ṣe aláàbò lórí wa àmín.